àlàáfíà o àlàáfíà o àlàáfíà ọlọ́run kó máa bá wa gbé ní orúkọ jésù gbogbo ibi tí ẹ ti ń wò mí agbára ọlọ́run ọ̀gá ògo kó dì ọ́ o ẹ ò sì ní ṣàárẹ̀ ìbànújẹ́ ò ní jẹ́ tirẹ̀ ayọ̀ àti ìdùnnú ọlọ́run kó wá ọ nínú oṣù nínú ọ̀sẹ̀ yìí ìṣẹ́gun kó jẹ́ tirẹ̀ ó ṣẹ́gun nílé ó ṣẹ́gun lóko ó ṣẹ́gun nírìn àjò ní orúkọ Jésù Kristi olúwa wa àmín àmín gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ó pé ọjọ́ mẹ́ta díẹ̀ báyìí tí a gbàdúrà ọjọ́jọ́ ìṣẹ́gun ní orúkọ Jésù ìwọ tó tún rí mi wò lọ́sẹ̀ yìí o ayọ̀ àti ìdùnnú kó wọlé rẹ ní orúkọ Jésù bó o ṣe gbé fóònù rẹ yìí tó ń wò mí ayọ̀ kó ọkàn rẹ báyìí gbogbo èròkérò tí ń bẹ nínú ọkàn rẹ kó pòórá gbogbo ogun àìríjẹ lórúkọ jésù kó dohun ìgbàgbé nínú ayé rẹ olùrànlọ́wọ́ àtòkè wá kó wá ọ rí lórúkọ jésù kristi a tún máa ń gbé omi kalẹ̀ láti fi ṣanra omi rẹ tó gbé kalẹ̀ lọ́sàn yìí lórúkọ jésù ó domi ìyè omi ìtúsílẹ̀ omi ìgbàlà omi ìwòsàn lórúkọ jésù orí rẹ ò ní burú mo gbà á ní àdúrà lónìí wípé ayọ̀ àti ìdùnnú ọlọ́run kó wá ọ rí ò ní dòkú òjijì lórúkọ jésù kristi ò ní ṣopó ọkọ rẹ ò ní kú aya rẹ ò ní kú ọmọ rẹ ò ní kú ní orúkọ jésù níbikíbi tí o bá wà ayọ̀ ọlọ́run kó kúnná ọkàn rẹ ní orúkọ jésù kristi olúwa wa àmín àmín àmín ní orúkọ jésù a fẹ́ gbàdúrà ẹ̀yin èèyàn ọlọ́run a fẹ́ gba àdúrà tí mo bá ní a fẹ́ gba àdúrà ó yẹ kẹ́ ẹ mọ̀ pé a fẹ́ gba àdúrà ni àdúrà sì ni máa ń gba agbára kọ́ ibikíbi tí o bá wà lórí àǹfààní tí o ní yìí láti ètè gbọ́ mi orí ọ̀fẹ́ ńlá ni gbàdúrà a fẹ́ gbàdúrà lórí ẹ̀jẹ̀ ogun ẹ̀jẹ̀ ogun ẹ̀jẹ̀ ogun ẹ̀jẹ̀ a máa ja ènìyàn nígbà tó ogun ẹ̀jẹ̀ bá ń ja ẹ̀dá a máa sáré kiri kà mọ ibi tí ogun ti wá ogun yìí máa ń sábà fara pamọ́ ó máa ń sábà fara pamọ́ á tún máa bú jáde nípa ẹ̀jẹ̀ ara ẹni nígbà mìíràn bí kí nǹkan máa rìn kiri ara bí kí àìsàn máa ṣe ni lára ogun ẹ̀jẹ̀ ni bí wá wọ́rọ́kọ́ máa mú ènìyàn ogun ẹ̀jẹ̀ ni a tún wá lè gbé ogun ẹ̀jẹ̀ sí ogun àdébá ìran àdébá èyí tí ènìyàn dé bá àjogúnbá ibi nínú ẹ̀jẹ̀ ènìyàn wọ́n á ní bẹ́ẹ̀ náà ni àìsàn tó pa ìyá rẹ̀ náà nìyẹn ogun ni ogun ẹ̀jẹ̀ ni mo gbà ní àdúrà ìwọ tó ogun ẹ̀jẹ̀ ń bá dààmú ayé rẹ̀ lórúkọ Jésù nípa agbára tó dá ayé àtọ̀run ọ̀run pẹ́yìn níyà báyìí lórúkọ Jésù Kristi ẹ gbọ́ bó ti wí ẹ máa gbàdúrà ẹ má jẹ́ ń pin àwọn àdúrà yẹn ẹja máa gbà á dáadáa nì torí ogun ẹ̀jẹ̀ kì í ṣe ogun kan tí ó ṣe é jà bọ̀rọ̀ kò ń ṣe ogun kan tó kọ̀ déédéé ṣẹ́ bọ̀rọ̀ torí inú ẹ̀jẹ̀ ni máa ń fara sin sí a máa fara pamọ́ sínú ẹ̀jẹ̀ ènìyàn gbọ́ nínú ìwé Matthew orí kẹtàdínlọ́gbọ̀n kábẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kẹrìnlá jẹ́ ká kà á kájọ mọ̀ pé ó yẹ ká gbàdúrà lòdì sí ogun ẹ̀jẹ̀ oògùn ẹ̀jẹ̀ á máa da ènìyàn láàmú púpọ̀ o á máa da ènìyàn láàmú púpọ̀ á máa da ènìyàn láàmú púpọ̀ ká bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kẹrìnlélógún ó ní nígbà tí pílátù rí i pé òun kò lè borí ní ohunkóhun ṣùgbọ́n pé ká sọ gbogbo rẹ̀ di ariwo ó bu omi ó sì wẹ ọwọ́ rẹ̀ ní ojú ìjọ ó wí pé ọrùn mi mọ́ kúrò nínú ẹ̀jẹ̀ ènìyàn olóòótọ́ yìí ẹ máa bójútó o ó ní ọrùn òun mọ́ ó fọ ara rẹ̀ mọ́ kúrò nínú ẹ̀ ẹ wá wo ohun tó ṣẹlẹ̀ ní ẹsẹ̀ twenty five ẹsẹ̀ karùnlélọ́gbọ̀n ó ní nígbà náà ni gbogbo ènìyàn dáhùn wọ́n sì wí pé kí ẹ̀jẹ̀ rẹ̀ wà ní orí wa àti ní orí àwọn ọmọ wa ibi tí mo fẹ́ kí o gbàdúrà rèé àwọn ègún kan wà tó jẹ́ pé ègún ìpìlẹ̀ ni tí máa ń ja ènìyàn bí irú oògùn ẹ̀jẹ̀ yìí á máa ja ènìyàn wá láti inú ìpìlẹ̀ pariwo sókè wípé oògùn ẹ̀jẹ̀ tí ń dààmú ayé mi kú ní òní ní orúkọ Jésù oògùn ẹ̀jẹ̀ tó ń dààmú ayé mi kú lónìí kú lónìí kú lónìí lórúkọ Jésù Kristi mo ní kó kú oògùn ẹ̀jẹ̀ tí ń dààmú ayé mi ó yá kú lónìí lórúkọ Jésù jésù olúwa wa àwa tó pariwo májẹ̀mú ẹ̀jẹ̀ tá a fi mí dá lórúkọ jésù fi ayé mi sílẹ̀ lórúkọ jésù májẹ̀mú ẹ̀jẹ̀ tá a fi mí dá lórúkọ jésù fàyè mi sílẹ̀ fàyè mi sílẹ̀ fàyè mi sílẹ̀ fàyè mi sílẹ̀ fàyè mi sílẹ̀ fàyè mi sílẹ̀ ní orúkọ jésù májẹ̀mú ẹ̀jẹ̀ tí a fi mí dá ó yá fi ayé mi sílẹ̀ ní orúkọ jésù májẹ̀mú ẹ̀jẹ̀ tí a fi mí dá ó yá fi ayé mi sílẹ̀ ní orúkọ jésù jésù olúwa wa àmín gbogbo